بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعد محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìú episode twenty eight ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ ahad alẹ́ ọjọ́ alẹ́ ahad májúmọ́ alẹ́ ahad déètì òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún fourteen forty three. ibi tí a ka tíra akadọ̀rí dé ní ìjókòó episode 27 ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ní alẹ́ òní ibi tí a kà á dé ní ojú ewé twenty two ní ìbámu sí pdf format tí ó ń bẹ ní orí whatsapp group wa talim masjid ọ̀rọ̀ tí a kà kẹ́yìn ní ojú ewé náà ní ibi tí àáfàá wa oní akádọ̀rí rahimahullah ibi tí ó ti sọ pé wàmán ṣáka wàmán sálàmà ṣákan fi kàmẹ́lì sọ̀láàtì yìí bàtọ̀ láti sọ̀láàtù hù wàmán sálàmà ṣákan fi kàmẹ́ẹ̀lì sọ̀láàtì yìí bàtọ̀ láti sọ̀láàtùhù ẹni tó bá sálámà nígbà tí ó ń ṣe iyèméjì sí pípé ìrun rẹ̀ ó sálámà lásìkò tó sálámà yìí ó wà ṣáàkùn fi kàmẹ́ẹ̀lì sọ̀láàtì yìí ó wà nípò olùṣeyèméjì sí pípé ìrun rẹ̀ ìyẹn ni pé ó ń ṣeyèméjì pé ìrun tí mo kí yìí ó ti pé kò tíì pé ó ti pé kò tíì pé ó sì ó bá bẹ́ẹ̀ sálámà ìrun tó kí yẹn ó ti bàjẹ́ yóò ṣe ìkọ́mọ̀ òmíràn ó máa tún irun míì kì ni. dípò kí olùṣeyèméjì dípò kí olùṣeyèméjì kó sálámà pẹ̀lú iyèméjì rẹ̀ ohun tí yóò ṣe ni pé yóò gbìyànjú lórí irun láti wo èwo ni ó dá lójú jù lọ láàrin òǹkà rákà oríṣi méjì bí ó bá jẹ́ pé ìrun ṣubú ìní yóò wà láàrin rákà kan ni mo ti kí ni àbí rákà méjèèjì yóò mú eléyìí tí ó fi lọ́kàn balẹ̀ jùlọ tí í ṣe rákà ẹyọ kan ó sì máa kí ẹyọ kan mìíràn kún un bí ó bá jẹ́ ìrun ọlọ́pàá mẹ́rin yóò wà láàrin iyèméjì pé rákà mẹ́ta ni mo ti kí tàbí rákà mẹ́rin yóò sì mú èyí tí ó fi lọ́kàn balẹ̀ jù tó súnmọ́ kó jẹ́ rákà mẹ́ta bí ó bá jẹ́ ìrun mọ́gíríbì yóò wà láàrin iyèméjì pé rákà méjì ni mo ti kí ni tàbí rákà mẹ́ta yóò mú èyí tó fi lọ́kàn balẹ̀ jùlọ tí í ṣe rákà méjì. lẹ́yìn náà yóò kí rákà ẹyọ kan tó dá iyèméjì sílẹ̀ fún un. lẹ́yìn náà yóò jókòó àtàhíyà yóò sàlámà yóò wá ṣe àsùjúd àlèbáàdì yóò forí kanlẹ̀ méjì lẹ́yìn sálámà. bí ó bá jẹ́ pé lọ́dọ̀ Allah ìrun ẹ ti pé rákà ẹyọ kan tó kíkun yẹn sùjúdù sááwí tó ṣe yẹn tí í ṣe bàdí ó ti rọ́pò rẹ̀ ó ti ó ti yanjú ọ̀rọ̀ ẹ̀ ó ti yanjú ọ̀rọ̀ ẹ̀. bí ó jẹ́ pé irun rẹ̀ kò wulẹ̀ tí ì pè é ṣe mọ̀ pé rákẹ́ ẹyọ kan tó kí yẹn ó ti jẹ́ ó pé ó ti jẹ́ kó pé bàdí tó sì wulẹ̀ ṣe ó ti wulẹ̀ ti parí ìrun kò kó ààyè kankan bá ìrun rẹ̀ ibi tí abadé ní episode twenty seven nìyẹn ní alẹ́ yìí tí í ṣe alẹ́ ahad ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún fourteen forty three afẹ́ tẹ̀síwájú bí aonilai wàbíkùdrọ́tìhí azawajal pẹ̀lú ìrànlọ́wọ́ Allah àti ògo rẹ̀ ọba tí ọba alágbára ọba tí ó gbọ̀ngbọ́n page twenty two náà ni a wà o. wàsáhàwù fi sọ̀lá àtìlì kọ̀dọ́ kàsáhàwì fi sọ̀lá àtìlì àdá ìgbàgbé tó bá ṣẹlẹ̀ sí ni lórí ìrun gbèsè tí à ń san bíi ìgbàgbé tó ṣẹlẹ̀ sí ni fi sọ̀lá àtìlì àdá bíi ìgbàgbé tó ṣẹlẹ̀ sí ni ni lórí ìrun tí à ń kí ní àkókò rẹ̀ lẹ́ẹ̀kan sí i wàsáhàwù fi sọ̀láàtìlì kọ̀dọ́ kàsáhàwì fi sọ̀láàtìlì àdá ìgbàgbé tó ṣẹlẹ̀ lórí ìrun gbèsè ó dàbí ìgbàgbé tó ṣẹlẹ̀ lórí ìrun àkókò ìrun gbèsè ó ní ìrun sọ̀látùlì kọ̀dọ̀ ó ní ìrun tí a kí lẹ́yìn ìgbà tí gbogbo àsìkò rẹ̀ ti lọ sọ̀látùlì àdá ní ìrun tá a kí bọ́ sí àsìkò rẹ̀ káwá àzúmù wípé ẹnìkan ó fẹ́ kí irun ní àsìkò tí àsìkò ẹ ti kọjá ìgbàgbé wá ṣẹlẹ̀ sí lórí irun ní abala ohun tá a máa fi ṣe ìtanràn tá a máa ń ṣe ìtanràn fún ṣé yóò ti torí pé ṣe bí gbèsè ń lòun san òun ọ̀wà ní ṣe ìtanràn rẹ̀ ni rárá yóò ṣe ìtanràn fún ìbáà jẹ́ pé ó ń kí i lẹ́yìn àsìkò rẹ̀ yóò ṣe ìtanràn fún ọ̀ràn tó bá dá lórí ìrun rẹ̀ tó jẹ mọ́ kó tán gẹ́gẹ́ bí ẹni tí ó kírun bọ́ sí àsìkò rẹ̀ náà yóò ṣe ṣe ìtaràn fún kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. ọ̀rọ̀ mìíràn wasahawu finnaafila kasahwi filifarido illa fi siti masail wọ́sáhàwù fìnnáàfìlà ìgbàgbé tó wáyé nígbà tá à ń kírun náàfìlà lọ́wọ́ bíi ìgbàgbé tó wáyé lórí ìrun ọ̀ranyàn ni ìgbàgbé tó wáyé lórí ìrun náàfìlà bí ìgbàgbé tó wáyé lórí ìrun ọ̀ranyàn ni ilá àyàfi fèsìtì masáìl àyàfi ní agbègbè mẹ́fà kan àyàfi ní agbègbè mẹ́fà kan ìyẹn ni pé ẹni tí ó ń kí ìrun náfìlà lóòótọ́ náfìlà ni. Lo, ìgbàgbéra wá ṣẹlẹ̀ sí i ní àwọn ìgbàgbéra tó jẹ́ pé ó ní ìtanràn tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí lórí irun ọ̀ranyàn ó wá fẹ́ fojú kéré rẹ̀ pé ṣebí náà fìlà ni ṣebí náfìlà ní jàre wọ́n ní rárá kò gbọ́dọ̀ fojú kéré rẹ̀ torí pé ìdájọ́ tó wà fún ìgbàgbé tó ṣẹlẹ̀ sí ni tí àdínkù tàbí àlékún tó fi wáyé lórí ìrun tí a kí tó jẹ́ ìrun ọ̀ranyàn bí irú ìgbàgbé bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ni lórí náfìlà àwọn àdágọ́ tá a ti ń mú wá ní abala ti ọ̀ranyàn ọ̀ranyàn yẹn òun náà ni yóò kò lé onítọ̀n lórí níbi ìrun náfìlà àyàfi níbi nǹkan mẹ́fà péré kí wá ní àwọn nǹkan náà alifatiha alifatiha níbi kíké fatia kíké fatia a ti ka ìdájọ́ tọrọ mọ́ ẹni tó bá gbàgbé láti ké fatia lórí rákà kan ok ìdájọ́ tí a kà fún yẹn ó yàtọ̀ sí ìdájọ́ ti ẹni tó bá gbàgbé láti ké fatia lórí ìrun nàfìlà ìyẹn ní èkejì wàsúùrà súùrà a ti sọ nípa ìdájọ́ ẹni tí ó gbàgbé láti ké súrà lé fátíà níbi irun ọ̀ranyàn. bí ẹnìkan bá wá gbàgbé láti ké súrà lé fátíà níbi irun náfìlà ìdájọ́ tiẹ̀ ó yàtọ̀ sí ti ìdájọ́ oní ti ọ̀ranyàn ó di aspect méjì. wàsírù kíkéwú jẹ́ẹ́jẹ́ a ti sọ ìdájọ́ rẹ̀ síwájú ẹni tó yẹ kó kéwú jẹ́ẹ́jẹ́ tó wá kéwú sókè ohun tí ó fi tán ọ̀ràn rẹ̀ a ti sọ síwájú bí irú rẹ̀ bá wá ṣẹlẹ̀ sí onínáfílà ó yẹ kó kéwú jẹ́ẹ́jẹ́ lórí náfílà ó wá ké sókè. So ìdájọ́ tí ó kò lé òun lórí ó yàtọ̀ sí ìdájọ́ eléyìí tá tí ó ní ọ̀ràn yẹn la kà síwájú ó di mẹ́ta. wàlìjáhàr kíkéwú sókè nínú ìdájọ́ tá a ti kà síwájú a ti ka ìdájọ́ tó jẹ mọ́ ẹni tó yẹ kó kéwú sókè lórí ìrun ọ̀ràn yẹn tó wá ké jẹ́ẹ́jẹ́ẹ́ àti ka ìdájọ́ ẹ̀ síwájú. bí irú rẹ̀ bá wá ṣẹlẹ̀ sí onínáfílà ńkọ́ ìdájọ́ tiẹ̀ ó yàtọ̀ sí ti oní ọ̀ranyàn ó di mẹ́rin. ìkarùn-ún wàzíyá dátì rọ́kíà. ìkarùn-ún wàzíyádá ti rọ́kìá ẹni tí ó bá lé rákà ẹyọ kan kún lórí ìrun ọ̀ranyàn rẹ̀ ìdájọ́ tiẹ̀ àti sọ síwájú ìdájọ́ tiẹ̀ ó wá yàtọ̀ sí ẹni tó bá lé rákà ẹyọ kan kún lórí ìrun náfìlà agbègbè kẹfà wanisiyan baadil arkan intola wanisiyan baadil arkan intol gbígbàgbé abala kan nínú abala àwọn orígun ìrun bí ó bá bí ó bá kó tó rántí. a ti sọ síwájú ẹni tí ó bá gbàgbé orígun irun kan tó ti wá pẹ́ ìdájọ́ tiẹ̀ níbi irun ìrun ọ̀ranyàn ìdájọ́ tiẹ̀ yẹn ó wá yàtọ̀ sí ti onítìnáfílà kókó ọ̀rọ̀ tá à ń sọ ni pé náfílà. kò kàn ṣe é fojú wò pé bọ́ bá ṣe wù mí ni màá kí i ìgbà kí rádaràda ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ káwá sọpọ̀ wá kí náà ìgbàgbé kan wá ṣẹlẹ̀ sí ọ lórí rẹ̀ wọ́n ní ìdájọ́ ìgbàgbé yẹn náà ni ìdájọ́ tí ọ wà fún un níbi irun ọ̀ranyàn wọ́n ní àyàfi ní àyè mẹ́fà ìkíní níbi kíké fatia ìkejì kíké súrà ìkẹta kíké ó jẹ́jẹ́ ìkẹrin kíké ó sókè ìkarùn-ún lílé rákà ẹyọ kan kún ìkẹfà gbígbé orígun kan nínú àwọn orígun ìrun jù sílẹ̀ bí ọba pẹ́ tọ̀ káwá tẹ́tí gbọ́ ìfọ́síwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ náà. famanasiya alifatiha finnafila ẹni tó bá gbàgbé fatia níbi ìrun fila. وتذكر بعد الركوع ọwọ́ arántí lẹ́yìn tó rùkú tán ó gbàgbé Ọ gbagbe láti ké suratul Fatiha lórí náfìlà lórí rákà kan kò ké fatia bóyá ó ké súra tàbí kòkè ké súra kókó sáà ni pé kò ké fatia ó sì rùkú lẹ́yìn tó rùkú tán lẹ́yìn tí ó rùkú tán ó wá rántí pé èmi ọ̀mọ̀ tí ìké Suratul Fatiha kí ni ó ṣe tàmádá yóò máa bá ìrun ẹ̀ lọ ni o wàsájàdá kọbùlà sàlám yóò wá ṣe sùjúdù kọbùlì yóò ṣe sùjúdù kọbùlì ìdájọ́ ti náfìlà nìyẹn tó bá ṣẹlẹ̀. bìkìláàfi lìfàrí ìdọ̀ bìkìláàfi alìfàrí ìdọ̀ ìdájọ́ tá a mú wá yìí fún ti náfìlà ó yapa sí ti ìdájọ́ ti ìrun ọ̀ranyàn. fa iná huyúligi tìlíkà arọ́kẹ́à nítorí pé ní ti ìdájọ́ bíi ti ọ̀ranyàn ó máa ju rákà yẹn tó ti gbàgbé láti ké fatia àjùnù àjùnù wàyẹ̀zíìdù okùrọ̀ yóò wá mú òmíràn wá ní àlékún wàyàtàmáda yóò sì máa bá ìrun ẹ̀ lọ wàyẹ̀kúnù sùjúdùhù kàmà zakarina fi tárìkì sùjúd. ìforíkanlẹ̀ rẹ̀ tí ó wàá ṣe yóò wàá dà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí a ṣe sọ nípa ti ẹni tó gbé sùjúdù jùúlẹ̀ lórí ìrun tí ò ṣe é. ẹ jẹ́ kí a ṣe àlàyé ohun tá a kà yẹn ẹ jẹ́ ń tún kà nínú tírà fama nasiya alifatiha ẹni tó bá gbàgbé fatiha fi náà fìlà lórí irun náà fìlà ó gbàgbé fatiha suratul fatiha lórí irun náà fìlà wàtàdákàrà bá dàrúkù ó wá rántí lẹ́yìn tó ti rùkú tán kí ló máa ṣe tàmádá yóò máa bá ìrun ẹ̀ lọ wàsájàdà kọbùlà sàlám ó máa wá àforíkanlẹ̀ fún ìtanràn ìforíkanlẹ̀ kọbùlì ìforíkanlẹ̀ kọbùlì bìkìláàfin lè farí ìdọ̀ èyí yapa sí ìdájọ́ ti ẹni tó bá gbàgbé fatia lórí irun ọ̀ranyàn fa innahu yúlùgì tìlíkà àrọ́kìá nítorí wípé òun máa ju rákà ẹyọ kan tí kò ti ké fatia yẹn á jù ú nù á jù ú nù wàyẹ̀zíìdù okùrọ̀ ọmọ àwa mú òmíràn wá wàyàtà máa dá yóò sì máa bá irun rẹ̀ lọ. wàyẹ̀kúnù sùjúdùhù kàmá zakarina fi tárìkì sùjúd. ìforíkanlẹ̀ tí ó wàá ṣe láti fi tán ọ̀ràn náà yóò wàá dà gẹ́gẹ́ bí a ṣe sọ nípa ti ẹni tí ó gbé ìforíkanlẹ̀ jù sílẹ̀. tọ́ tí a bá gbàgbé lójú ewé yìí kan náà ni o lójú ewé yìí kan náà tá a bá lọ rèé wò ní láyà àkọ́kọ́ ibẹ̀ ni àáfàá ti mú ìdájọ́ ẹni tó gbé ìforíkanlẹ̀ jù sílẹ̀ wá tó ti sọ pé wàmánásíyà ságídátàn wàhídà. Wa ẹni tó bá gbàgbé ìforíkanlẹ̀ ẹyọ kan ha bá dà kìyàmì yìí ọwa wá rántí lẹ́yìn tó ti dìde nàró rọ́jà à yọ padà já àlìsàn lẹ́ni tí ó jókòó wàsàjádà ha yọ wà mú ìforíkanlẹ̀ kan yẹn wá.